welcome back to our channel good morning good afternoon good evening your time thank you guys for your continued support please subscribe to our channel if you haven't turn on the bell for more video welcome our new members to the old ones god bless you if you're passing by please join us as you're supporting us may the lord support you in everything you lay your hands amen to the news and details guys i urge you to pay attention to this video because i want you to hear what he has to say about bola tenubu and joy bukwe from him it's important you listen please watch good afternoon or good evening or good morning now i'm making this video because of two i will call them political political nuisances they are political nuisance and i call them political nuisance because of their antecedents i'm making this video because of two nuisances and the nuisance one i mean the nuisance one nuisance number one is one idiot permit me to use that language who call himself Joe Igbokwe. Nuisance one, nuisance number one. There's an idiot who paraded himself as a Yoruba man. And I don't know how Joe Igbokwe is a Yoruba man. So Joe Igbokwe, you are not a Yoruba man, no. You are just an artificial Yoruba man. We don't recognize you. We don't know you. You are just houseboy to Tinubu. So we don't know you. So Joe Igbokwe you may, wherever you are, please tag him. You are not a Yoruba man. For your information, you are not a Yoruba man. I'm saying it again. Joe Igbokwe, you are not a Yoruba man. So, what makes you feel that you're a Yoruba man? I don't know. Even your name, your name, your name alone, Igbokwe. I've never seen a family in Yoruba land, land bearing Igbokwe. So, though Igbokwe, you are not a Yoruba man. If you don't know Joe Igbokwe, you're a nuisance. And you call yourself an engineer, a graduate, you're, you're not becoming an, a nuisance. You just, I mean, I will advise your family to take you to a doctor, not even only a doctor, they should take you to a psychiatric doctor. You need psychiatric evaluation, Joe Igbokwe. Joe Igbokwe, please come here, come and hear your, come and, I have a message for you. ọmọ àlè gbáà ní ìwọ́jú ìgbòkú yìí ọmọ ojú ọ̀rọ̀ alárí ni ẹ́ akọ́bí ọmọ àlè ni ẹ́. No, Igbokwe, this message is for you. You are a bastard, No, Igbokwe. I said it. I think there's something fundamentally wrong with your brain, though Igbokwe. Something somewhere is wrong with your brain. Something somewhere which people cannot uh, discern is is wrong with your brain. though <laughs> Igbokwe. No matter how you claim to be Tinubu's house boy, you can never be a Yoruba man. So, if, if you like, You can even be sleeping under the bed of Tinubu at Bodilon Street. You can never be a Yoruba man. I'm not, I'm not, I'm not a racist. you're not a Yoruba man. So you can never be a Yoruba man, Joe Igbokwe. And you can never be more Yoruba than us who are Yorubas. So you, you, Joe Igbokwe, you're a nuisance and you're a bastard. Ọmọ àlè Igbo ni ọmọ àlè Igbo. If, if, if, if you are valuable to APC, if you are so valuable to APC, they would have made you a gutter man. You're a gutter man. I mean, your your your parastata is gutter, dealing with gutter. So you're a gutter man, So if you are so valuable to APC, if you are so valuable to Tinubu, they would have given you either a commissioner or give you an appointment at the center in Abuja. I've seen some of your posts, uh, and and uh, you're a first class liar. Igbokwe, do Igbokwe, you're a first class liar. In fact, between you and uh, Lai Mohammed, I don't know who can tell us the most. The most. You're a first class liar, do Igbokwe. Ojú ò tiẹ̀, ojú Igbokwe. Ojú ò I, I, I, I don't know the type of family you come from. You are, you are so shameful. You are so shameless. You tell lies, lies that are not reasonable. You tell it under the guise of being a party loyalist. Come on, where's the common sense? You tell lies. You mislead people. Firstly, you mis you mis you misrepresent you misrepresent facts on Facebook. Firstly. you misrepresent facts on Facebook. So Joe Igbokwe, I said it again, you're a bastard. Ọmọ àlè You can never be Yoruba man now, Joe Igbokwe. You can never be Yoruba. It's not possible. So if you like, turn yourself to Tinubu's houseboy. <laughs> I mean, that's between you and Tinubu. You can't give what you don't have. Tinubu can never make you a Yoruba man. So for information, Joe Igbokwe, Tinubu can never make you a Yoruba man. I'm not a Yoruba man. So all those your postings on Facebook, all those your false, false, false facts that you post on Facebook, shame on you, Joe Igbokwe. I even thought you are a man of integrity. I don't know that you are you are, you are a useless human being. Well, <laughs> like like like Joe Igbokwe like his <laughs> pastor. Joe Igbokwe. <laughs> ọmọ àlè pọ̀ nù Nigerian politics ó mà show. Now back to the basic um um the the main reason I made this video today is because of Bola Ahmed Tinubu. I'm making this video because of there's a man who call himself Bola Ahmed Tinubu. That's not his real name. Bola Ahmed Tinubu is not his real name. That's an adopted name. So that's why I say there's a man who claimed to be Bola Ahmed Tinubu. Tinubu is not your name, oh. <laughs> Amuda Changodile is your name. So Tinubu shall not. I mean, I won't for this for the purpose of this video. I won't call you Tinubu. I will be calling Amuda And I cannot call you sir because by, according to your CV, you are still 69 years old. So I won't I won't be using sir for you. Because you don't even know my age too. So Tinubu, I cannot be using you. I cannot be using sir for you. According to your CV, you are 69 years old. So I cannot be using sir for a 69 year old man. So Tinubu, <coughs> you are 69 years old. According, as far as I'm concerned. Ah, wọ́n ní tọ́mọ wọ́n ní tí ilé bá tòrò àṣà ọmọ àlè inú ilé èèyàn tí ìdàgbà àṣẹ Tinubu náà ń pòwe yẹn sí èmi ò mọ̀ òwe Tinubu ni. Tinubu ọmọ àlè pọ́ńbélé ni ẹ́ akọ ọmọ àlè ògidì ọmọ àlè ni ẹ́ I saw it in ní kọ́ ló do your worst nítorí Ìgbòho go and do your worst ọmọ àlè ní Tinubu. àkótílétà <laughs> ah, Tinubu <laughs> ó le, parọ́ ju atẹ́gùn lọ ó náà lọ sí gọ́ọ̀mẹ̀ college kò sẹ́ni bá ń gọ́ọ̀mẹ̀ college Ìbàdàn àbáyé àwọn ni leader of Yorùbá how can how can be leader of Yorùbá Tinubu náà lọ sí government college nobody know him in government college kò sẹ́ni tó jẹ́ classmate ẹ̀ government college Ìbàdàn. so ẹ̀yẹ ẹ̀yẹ ajá Tinubu tó wà bí ẹ̀ tẹ̀lé lọ sọ fún o kó wá sùn mí fún libel torí mo mọ̀ pé gbogbo judges tó wà lẹ́kọ̀ọ́ ló wà pick wọn gbogbo àwọn judges tó wà lẹ́kọ̀ọ́ girlfriend ẹ̀ family members ẹ̀ ni wọ́n gbogbo àwọn judges tó wà lẹ́kọ̀ọ́ I said it gbogbo àwọn judges tó wà lẹ́kọ̀ọ́ òun ló wà pick wọn so ẹ̀ tẹ̀lé ní kí Tinubu wá sùn mí fún libel I will open book for am so ẹ̀yin ajá Tinubu tẹ̀ ń tẹ̀ ń wò mí lọ́wọ́ nísì ẹ tètè target kẹ́ni wá sùn mí fún láì bẹ́ẹ̀. ọmọ àlè kan lásán àmúgbó bat bat ọmọ <coughs> má ṣe o bẹ́ẹ̀ náà àwọn kan ń pè Tinubu lọ́mọlúàbí kí ni mínì lọ́mọlúàbí do you even know the meaning of ọmọlúàbí ṣé Tinubu yẹn lọ́mọlúàbí every from láti inú orí Tinubu títí ìkànnà fake ni láti inú látòrí inú Tinubu ẹ kóòtù mi látòrí inú Tinubu títí dé ìkànnà fake ni is a fake man fake man to the core láti inú ìlú ẹ̀jẹ̀ eh. to the best of my knowledge to the best of my knowledge orúkọ mẹ́ta Tinubu ń jẹ́ tí mo mọ̀ tí mo dẹ̀ lè substantiate tí mo lè prove pé orúkọ mẹ́ta ló ń jẹ́. ó ṣe tán ó náà jẹ president president kọ́ headmaster ni. ìwọ ló gbé ọmọ àlè láti Niger Republic kó wá jẹ president Nigeria. ìwọ Tinubu ìwọ ló gbé ọmọ àlè láti Niger Republic kó wá jẹ president Nigeria. ọmọ àlè tó gbé síbẹ̀ tó wá ọmọ Niger Republic tó wá jẹ president ní Nigeria. ìwọ ló gbé wá òṣètò ò sọ̀rọ̀ mọ́ ò tó bá pé orí ẹ̀ pé ni tó bá pé orí ẹ̀ pé ni Tinubu ó yẹ kó máa lọ kiri ilẹ̀ Yorùbá kó máa máa bẹ̀ wọ́n ni pé ah mo ti ṣàṣìṣe o ẹ ẹ dáríjì mi o mo ti ṣàṣìṣe o mi mọ̀ pé báyìí ni Buhari ṣe máa rí o o tún jáde inú fẹ́ jẹ president president ibo do you think it's twenty fifteen look at my face this is not twenty fifteen èmi gan fúnra mi ó lóye tí mo ti budget i'm telling you i'm not joking ó lóye tí mo ti budget xyz dollars dollars xyz amount in dollars kò sẹ́ni tó bá propaganda o kò sẹ́ni tó lè lo propaganda fún ẹmọláyé yìí ṣé gbogbo propaganda tẹ lo twenty fifteen it won't work again never again yóò propaganda tẹ lo ní twenty fifteen tẹ̀lé sí ń parọ́ Buhari taxi driver Igbo ni ó fẹ́ Igbo Buhari fẹ́ Igbo driver Buhari Igbo ni Buhari máa ń pray ní church kò lè work mọ́ nobody has monopoly of uh, lies nobody has monopoly of propaganda. So Tinubu, èmi fúnra mi, èmi fúnra mi from my pocket, I've donated, I've I've set aside certain amount of money. So bó But we lọ kó kó gbogbo Nigerian journalist jọ kó máa fún ọ one million one million naira per month. It, it won't work again. So náà máa lè ní ẹ́. Adéṣọ́fẹ́ pọ̀ máa lè gidi ní ẹ́. Ìrágbìjì ló ti wá dà oníṣọ́mọ Èkó. Mi blame mi blame mi blame Tinubu o, àwọn ọmọ Èkó mo blame ẹjẹ kókó ẹjẹ kókó ó pọkàn gbogbo yín ah ó bọ́ lọ́wọ́ ọmọ èkó àwọn ọmọ èkó wọn àmọjú kọta kàṣí kọta tẹtẹ Tinubu ó pọkàn gbogbo yín abẹ̀rẹ̀ sí wò bí ọ̀dẹ̀ Tinubu tó wá láti Ìdágbèjì ó pọkàn gbogbo ọmọ èkó ah ó mà ṣe o ó pàtàkì dànù. day tó yóò bá tiẹ̀ Tinubu on your bad day wọ́n edit page ẹ eighty one times on your bad day wọ́n edit page ẹ ní Wikipedia eighty one times and were, people were adjusting your age eighty one times wọ́n edit bad day so that means you alone you have eighty one different birthdays. Uh, let me repeat it again. On your birthday, Tinubu, your your your Wikipedia page was edited 81 times. 81 times. So that means you alone, you have 81 different birthdays. ó ṣe tọ́lọ̀ fẹ́ jẹ president Nigeria. ló lè master forger àmúgbó oní cocaine ó fẹ́ president Nigeria wàá máa jẹ president rẹ wàá jẹ president nàìjíríà ká máa wẹ̀ wàá jẹ wàá jẹ president nàìjíríà ká <laughs> How can Tinubu be a role model in Yoruba land? How can Tinubu be a leader of Yoruba land? It was absurd to go down fake ni. So how can Tinubu be a role, a, a role model to Yoruba youth? How can he be a, a, a leader of Yoruba? How dare Tinubu to tell to be telling people that he's leader of the Yorubas? Láti inú orí ẹ̀ tí Tinubu Amuda, ọkọ̀ Amuda, láti inú orí ẹ̀ láti inú orí ẹ̀ tí dé kan náà fake ni ẹ yeah, fake man ọmọ àlè ní ẹ Tinubu ọmọ àlè gidi ọgidi ama. èmi mo sọ bẹ́ẹ̀ ó gba ẹnu mi ó gba ẹnu mi ó gba ẹnu mi ó gba ẹnu mi ọmọ àlè ní ẹ èmi sí lára àwọn tó ń wá sí bọ́dínà tó wá tọrọ owó jẹlẹ lọ tó wá sísẹlẹ jẹ lọ́wọ́ ẹ o I don't need any favour from you. tó bá lè wẹ́ gbé I mean you are free sue me to cause for libel ibẹ̀ ni màá wá màá wá màá wá ṣínà fún ẹ gidi. níbi tí ojú òtí ẹdẹ Tinubu o tún gbowó lọ́wọ́ àwọn tó ti kú sọ́run o ń control mọ́ṣúárì o privatize mọ́ṣúárì Lagos State University ṣe hospital o ń gbowó ń bẹ̀ o commercialize ẹ̀ o ń gbowó ẹ̀ sápò níwọ̀ Tinubu ọmọ àlè ní ọmọ àlè olè olójú kòkòrò. ẹyà yẹn wọn ní develop yàn ó develop is is a leader of leaders ó develop ta ló develop ta ni Tinubu develop àbọ̀ olórán káàdì fáṣọlá lọ sí yunifásitì àbọ̀ olórán káàdì fáṣọlá lọ sí yunifásitì àbò gbogbo àwọn tó tó tó tó tó tó tó tó ní develop rẹ ṣó ló rán lọ sí university àbí he was doing he was all the way help he was doing he was doing for his own selfish reasons. and Tinubu uh, is eh, the leader leader ibo ni Tinubu former Nigeria jẹ leader <laughs> na of course of course ìjọ̀gbọ̀n nílẹ̀ ní ìsìn àgbọ̀ anything ó sọ̀rọ̀ mọ́ ó sápamọ́ sàbẹ́ bẹ́ẹ̀ jẹ́ tó bá yá wàá jáde wà ní and father of democracy. ordinary endsars péré ó sá lọ sí ó sá lọ out of the country ó sá lọ endsars péré ó sá lọ ìbàdàn ìdẹ́kọ̀ sá lọ you a coward ọmọ àlè ní ọmọ àlè. tó Tinubu mo ń dúró de ẹ o wá so mí fún libel o please come and sue me for libel. God so good gbogbo àwọn judges èkó ìwọ ló appoint wọn they are they are inside your pocket so sue me kò lọ sue me fún libel o APC ló wà ẹ̀yin lẹ́ni ruling party so go and sue me for libel tó o bá sue me for libel ọmọ àlè ni very greedy very very greedy greedy and selfish Tinubu olùsì olórí burúkú very greedy ìtìlẹ̀ tó greedy bíi títẹ̀ rí selfish and self-centered human being ó ṣe tán lóun leader Yorùbá leader Yorùbá kọ́ house boy Yorùbá ni. jí owó èkó o jí owó èkó títí títí tí ìyẹn ò mọ difference between your personal money and Lagos state money níbi tó jí owó táyé gbà èdè o jí owó èkó títí títí there is no difference between your personal money and Lagos state money. mi blame àwọn ará èkó mo blame. àwọn ará èkó ló jẹ́ kí àtọ̀hún rìn wá kó wá máa jọba lé wọn lórí. ibo ti ń jẹ́ ti Bọ́lá láyé àtijọ́ ibo ti ń jẹ́ Bọ́lá tó bá yẹ pé ẹ ibo ti ń jẹ́ Bọ́lá láyé àtijọ́ ibo obìnrin ló ń jẹ́ Bọ́lá ọkùnrin ló ń jẹ́ Bọ́lá láyé àtijọ́ ọkùnrin ló ń jẹ́ Bọ́lá obìnrin ló ń jẹ́ Bọ́lá ibo ti rí Bọ́lá rẹ Bọ́lá tó ń lò yẹn ibo ti rí ìwọ olè olè olè amúgbó yìí. Permit me to use the language of my learned friend and my learned brother Eh, Délé Fárótìmí bat idiot ó yẹ kẹ́ máa wo program mi ẹ tètè tag ọ̀gá yín Tinubu o ẹni kó wá sùn mí fún láìbẹ́ jẹjẹjẹjẹjẹjẹjẹjẹjẹjẹ Buhari ló dúró tí wọ́n Tinubu lọ pè kó wá jẹ president Nàìjíríà jẹjẹjẹjẹjẹjẹjẹ ni Buhari ló jókòó sáyà rẹ̀ tó lọ invite kó wá jẹ president Nàìjíríà. ajá tó wá mú jẹ president nísìnyí ajá ò gbọ́ fòrè ẹlọ́dẹ mọ́. jẹ́jẹ́ jẹ́jẹ́ jẹ́jẹ́ Buhari ọmọ àlè Niger Republic jẹjẹ ló dúró tí wọ́n Tinubu lọ pé kó wá jẹ president olè olójú kòkòrò òròbó wà lè control Tinubu eh, Buhari ni ajá tó wá fi jẹ president ajá ò gbọ́ fèrè ẹ mọ́ kò gbọ́ fèrè kò gbọ́ fèrè ẹ mọ́ olọ́mọ ajá amújẹmújẹ kó wá jẹ president. so Tinubu à ń ròdì ẹ o à ẹ kó wá campaign ní twenty twenty three mo fẹ́ jẹ president Nàìjíríà à ń ròdì èmi fúnra mi pásítọ̀ mo ń ròdì ẹ o ti lóye tèmi o lóye owó tèmi ti set aside mo ń dúró de kó wá campaign kó bọ́ síta kó lọ fẹ́ wá campaign ní twenty twenty three mo ń dúró de mi ìjọba ẹ lọ wò bọ̀ mo ń dúró de kó wá campaign kó bọ́ síta kó wá tó ní gbogbo ilé ìtàn sì sọ lórí Facebook yẹn iyase ni àmì lọ́ọ̀yà iyase ni mo ń dúró de ẹ ìjọ tí wàá fẹnu ara ẹ sọ pé o fẹ́ jẹ president Nàìjíríà kó wá máa bẹ̀rẹ̀ sí campaign I'm I'm waiting for you. I'm eagerly waiting for you. So but we let us see you. Let us see ń preamble ni ìwọ fúnra ẹ come out and said I want to become Nigerian president. Ìjọ yẹn gangan mo ń dúró dè ìjọ tí wàá bọ́ síta tí wàá lórí láyà tí wàá bọ́ síta tí wàá dékìlà pé o fẹ́ jẹ president Nàìjíríà ìjọ yẹn lèmi so wàá mọ̀ pé bó ṣe rò bó gbọ́ tó yẹn àwọn kan wà tó gbọ́n jù ẹ lọ. coat me bó ṣe rògbò gbọ́ tó yẹn ọgbọ́n olè tó rògbò gbọ́ yẹn àwọn kan wà tó gbọ́ ọgbọ́n olè ẹgàn lọ ten times. à ń dúró de igali kó wá jẹ kó máa wá campaign kó ló president. oko gbogbo Nàìjíríà oko gbogbo Nàìjíríà sí yọ́yọ́ oko gbogbo Yorùbá sí yọ́yọ́ thank God I'm not even in Nigeria anyway <laughs> I'm from Oduduwa Republic so ẹ̀yin ará Nàìjíríà lẹ́ni ẹ máa bára yín yí ebi ò tí ì pa yín tó ebi á pa yín lára ètí ìmọ̀ anything òótọ́ ọ̀rọ̀ ṣòro sọ one by December by December by December one dollar will be one thousand naira ebi á fóò kò sẹ́ni tó máa kọ́ yín gbà ẹ̀yin fúnra ẹ̀ la máa jáde ìgbókò in fact What do you no to say to your tiẹ̀ ó ti ṣe tiẹ̀ and I respect you for it So, bá di ìgbà tí one dollar bá the one thousand naira because I don't máa kọ but nígbà tẹ́ máa jáde ẹ máa tú so ebi apá fòsì ń dára ní I'm not a prophet of doom mi ìdájọ́ pé mo more, you know. fò fò ìgbà four, máa mọ̀ pé ó yẹ kẹ́ jáde kẹ́ bá political leaders ń jà so situation tẹ́ wà ní is still it's still a yeah, I mean you are all of you are enjoying Nigeria it's a good situation because tó bá yẹ pé situation tó wà Nigeria kò bá yín lára mu ẹni máa ma kẹ máa ẹni ẹni máa dúró ẹni máa wò ẹni máa wò wọn àwọn political leaders yín you know eh? Ni ma ẹni máa ṣe sàdákàdédè sí wọn so mo believe all of you are enjoying Nigeria so but tó bá ti dìgbà tí one dollar tó bá di one thousand naira kò sẹ́ni tó máa kọ yín tẹ́ máa fi jáde àbọ̀rọ̀ la sọ fún ọmọlúàbí tó bá dénú àdó gidi good afternoon that's my message for today.